السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله abala kejì ọ̀rọ̀ mi ni kí n wá mẹ́nuba àwọn ọ̀rọ̀ tí àáfàá yẹn mú wá láti fi fi lọ́lẹ̀ wípé ìmọ̀ kójọpọ̀ nílé olókù jẹun pé ara ẹ̀sìn ni àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó lẹ tó lẹ púpọ̀ ni kò sí àyà kò sáàdì ìsìtọ́lá gbọ́dọ̀ dáná bí òkú mo sọ with authoritatively ni mo fi sọ sẹ̀ríà ni mo ṣe jáde lásìá yìí mo sì ṣe tírà lórí ẹ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam wọn pe sàábẹ kan ní sàábẹ kan ọbaada wọn pe sàábẹ kan ní sàábẹ kan ọbaada ẹ dákun bẹ́ẹ̀ bí wọn sàábẹ kan ọbaada yẹ ẹ kú ọwọ́ àlọ́ bó ń ṣe ó ní inna ummi matat afa atasaddaqu anya. ìyá mi kú sí mo lè ṣe sàrà fún anabi ní tasaddaq ṣe sàrà ọsẹ wa ni ayu sọdà cotton afdol ọdà tí n bá ṣe sàrà èwo ló dáa jù èwo ló dáa jù ló béèrè anabi wa sọ yìí tó dáa jù fún anabi wa ní sáfì olùmọ olùfúnyẹlómi which means pé bá a bá fún yẹn lóúnjẹ kì í ṣe haram àkọ́kọ́ nù rẹ̀ àdìsí tẹ mú wá àdìsí jáfàr ni ìṣẹ́jú mẹ́ta tí wọ́n fún mi oníjẹ lè ṣàlàyé àbá àdìsí dọ̀ọ́yìn sẹ́kẹ̀ ṣàlàyé alhamdulilah àdìsí jáfàr jáfàr bó ṣe kú kẹsàn yẹn ogun múkuta ni jáfàr kú sí àwọn mẹ́ta ni wọ́n jẹ́ àgbà tí wọ́n lógun ẹ̀yà nẹ́bí sọ fún wọn yìí pé ogun tẹ̀ ń lọ yìí Abdullahi bin Rawaha ni kó gbà sí Islam lọ́wọ́ tọ́ba ku kize sẹ́ẹ̀dù kí jáfàrù bọ́n àbí tọ́lìbì kọ́ gbà tọ́ba kú kí sẹ́ẹ̀dù bọ́n sẹ́ẹ̀dù bọ́n àrísà kọ́ gbà tánàbí eh, sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbà tí wọ́n dojú ogun ẹni tánàbí abdullahi bin rọwá àtọwọ́kọ́ gbà sí okú anabi wà ní Madina àmọ́ náà fi hàn anabi sọ pé abdullahi bin rọwá àti kú o ẹ̀dí á ká kírun sí la wọ́n kírun sí la zayidu eh, jafar bin abi tọ́lìbì lọ́gbà sí alẹ́yìn rẹ̀ wọ́n pa òun náà kí wọ́n tó pa wọ́n gé ọwọ́ eléyìí ó fa ọwọ́ kejì mú wọ́n tún gé òun náà ó wá fi kúndùkú mú kátó wá pa anabi wa sọ pé jafar náà ti kú nísìnyí o àmì ẹja kírun síra wọ́n tún kírun síra anabi ní ẹni tó gbà sí alẹ́sẹ̀ ní zayidu bin eh, harisa òun náà wá kú wọ́n pa òun náà ní ah, khalid bin walid lọ́sẹ̀ wàá gbà àsíá lànàbí wa sọ pé ẹnìkan ti gbà àsíá lẹ́sẹ̀ mọ bẹ́ẹ̀ lọ́hùn kọ́rọ̀ wọn ọmọ ogun mùsùlùmí sí látọwọ́ ẹ̀ òun ní sẹ́fù láì màsílò bí lànàbí ti sọ Khalid bin Walid ní sẹ́fù láì màsílò. ìgbà yẹn ikú Jafar àwọn tó so máa pọ̀ tába lọ wọ àdìsí wọn pè ní arsenal mọtọọlì ó sì tàkìrí ju àdìsí yìí ó ní bó ṣe lẹ bó ṣe lágbára mọ kò sínú Bukhari kò sínú Muslim tẹka ìtìlápọ kò sí mbẹ kò sí mbẹ àdìsí yìí káàtì ẹ̀ sọ pé aláfàrò ti ṣe hàtì yìí kí ló lọ́mọ jáfàrò jáfàrò mẹ́ta sọ̀gìrà ẹni sùúrù ẹ̀dá jáfàrò mẹ́ta wà ẹ̀dáhùn ẹ̀yáàlì kẹfìrọ ọ̀làwọn mùsùlùmí ìyàwó tó bọ̀ ẹ wá jí apàdà sí tọ́sẹ̀lẹ̀ ńgbà tó kú ètòsẹ̀lẹ̀ ìgbà tí jáfàrò kú ìyálà wa Aisha ṣàlàyé ẹ̀ fún wa ìyálà wa Aisha ṣàlàyé wípé àwọn ọmọ jáfàrò àwọn ìyàwó rẹ̀ kú yìí pọ̀ ọ̀lágbára dẹ́kun bí ànẹ́bí náà jalasana rasulillahi sallallahu alayhi wa sallam fàáhùn rìfàfì ìwádìí ìhìlẹ̀ fọ́sìnà anabi gẹ́jọ́ kólẹ̀ lẹ́ni tí ń banú jẹ́ tọrọ mọ́ ń kúrẹ́ ní olàbúrò sèjìdà ali anabi fúnra ara rẹ̀ tó kólẹ̀ lẹ́ni tí ń banú jẹ́ tí wọ́n wá ń kí òun náà pé ẹ kú rọ́jú dépò báwọn èèyàn wá ń bá jà anabi pé àwọn ìyàwó jáfàbí yóò dákẹ́ fún yípo anabi ní ẹsẹ̀ wíkì níkà fún wọn kí wọ́n dákẹ́ aisha ní síbẹ̀síbẹ̀ wọn ò gbọ́n náà àwọn èèyàn wá ń pààrà wọn lọ wọn bọ̀ Aisha ni wàá sùn ní táwọn yàrá ní ní ká anábì ní ẹ lọ́sẹ̀ ẹ̀ rí ṣe kí ni àtúwọ́n ń dààmú anábì tinú tiẹ̀ náà ń bàjẹ́ sí. kí ní yẹn lọ́sẹ̀lẹ̀ wọn ò rójútu ara wọn bèlè pé wọ́n dáná ikú gbóná ni ló bí sinà ó lè áyà fàtọ̀ àmà fàkọ́dé àtàwọn ọmọ yẹn sùn má yóò ṣe wọn. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 ní ọdún 1446 ó sì jẹ́ ọjọ́ kẹtàlá oṣù november ní ọdún 2024 ní oṣù àwọn kèfèrí ọlọ́run bá kó jọ kó ṣe dáadáa fún gbogbo wa eléyìí jẹ́ àlàyé fún kan nínú àwọn alápọ̀nlé mi tí wọ́n jẹ́ ẹni àti ìkẹ́ láti ọ̀dọ̀ àwọn bàbá tiwa ni wọ́n ti jẹ́ ẹni iyì àti ìkẹ́ wọ́n fi fídíò kan sọwọ́ sí mi tí kan náà ọmọ ya ọ tí wọ́n ń sọ̀rọ̀ nípa òkú jíjẹ ìmọ̀ àjòkú ìmọ̀ ṣe oúnjẹ nípa pé òkú kú ọ̀fọ̀ sẹ́ńbì kan àbùkù kan kú ń kan àwọn èèyàn wá péjọ ńgbà tí wọ́n sìnkú tán wọ́n bẹ̀rẹ̀ sí dáná oúnjẹ wọ́n ń pò kọ́ọ̀mù wọ́n dín bọ́ǹsì wọ́n dín àkàrà ṣé lè wà nù ẹ̀sìn Islam ṣé lè bá súnà nàbí mu sallallahu alayhi wa alihi wa sallam tàbí wọ́n dájọ́ sí jọkẹjọ ogójì ọjọ́ ọdún kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àárẹ̀ àwọn èèyàn tí wọ́n pe àwọn nǹkan báyìí ní oríṣiríṣi orúkọ wọ́n pè ní fidao wọ́n ládùúà ní ìpè rẹ̀ ní jókòó pọ̀ yìí àti ìpèsè oúnjẹ ṣàlejò yìí fún àwọn ẹni tí wọ́n wá bá wọn jókòó kẹ́dùn ikú àti ọ̀fọ̀ tó ṣẹ̀ wọ́n nínú ilé so wọ́n pè lóríṣiríṣi orúkọ bọ̀ nǹkan méjì náà ló wà lábẹ́ ìmọ̀ọ́mà jọ kójọpọ̀ ìmọ̀ kójọpọ̀ lájọmọ̀ àjọmọ̀ kójọpọ̀ àti ìpè bùbù oúnjẹ fún àwọn tí wọ́n jọ mọ̀ kójọpọ̀ yẹn nǹkan méjèèjì yìí ni ẹni náà ń sọ̀rọ̀ nípa ẹni náà mi ò mọ ẹni náà o mo kàn fẹ́ ṣàlàyé ní déédéé ìbámu bí ọ̀rọ̀ náà ṣe hàn sí mi ní mímú ọ̀rọ̀ àwọn àfáà àwọn onímímà tí wọ́n ti ṣáájú àti tàwọn tòní wá lórí ọ̀rọ̀ náà kí ni anabi sallallahu alayhi wa sallam kí ló sọ lé lórí kí ni àwọn sahaba radiyallahu anhum kí ni wọ́n sọ. So kí ni àwọn tabi'un kí ni wọ́n sọ kí ni wọ́n ṣe lórí irú ọ̀rọ̀ báyìí torí pé ẹ̀sìn ti pé nípìlẹ̀ ẹ̀sìn ó ti pé nípìlẹ̀ nígbà tánábí wa alayhi salatu wassalam ọlọ́run bá sọ fún un ní hajjatul wada ó ní al dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum islam dina lónìí akmaltu lakum dinakum mo ti pé ẹ̀sìn fún yín o wa atmamtu alaykum ni'mati mo sì ti ṣe ní pípé fún yín lórí yín ìkẹ́ mi ìkẹ́ mi mo ti pè gbogbo ẹ̀ fún yín ní pípé wa raditu lakumul islam dina mo sì ti yọ́nú sí islam lójú ọ̀nà fún yín ní ìgbésí ayé fún yín ní ìlànà ìjọsìn fún yín so ẹ̀sìn ti pé so nǹkan tá a bá rí lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam kàbí kí n sọ pé látinú Qur'an taari nínú sunna ànábì alayhi salatu wa salam tí a rí ṣe sí àwọn sahaba lórí ẹ̀ radiyallahu anhum àti àwọn àìmà tí wọ́n ṣáájú eléyìí náà lẹ̀sìn torí pé ẹ̀sìn ti pé bọ̀ ó ń wá nǹkan míì ń wọ̀ ni ṣèbí tó ti pé yẹn láti lọ mú un ibẹ̀ láti mọ̀ bóyá nǹkan kan wà nínú ẹ̀sìn àbí kò sí nínú ẹ̀sìn gbogbo ohunkóhun tẹ́nìkan kì bá sọ ìpìlẹ̀ yẹn la padà sí tá a bá padà sípìlẹ̀ lórí ọ̀rọ̀ ìmọ̀ jọmọ̀ kójọ àti ìmọ̀ pé oúnjẹ ṣàlejò ńgbà tí òkú bá kú nílé kan àbí kó ṣe pé wọ́n dìídì lọ jókòó ń bò míì náà ni ṣùgbọ́n ní tọpasẹ̀ wípé òkú kan kúńbì kan náà ló fa ìjókòó yẹn ló fe ló fa ìjọjókòó àpèjókòó yìí tàbí àpèjẹ yìí tí wọ́n wá ń pè bùbù oúnjẹ fún àwọn èèyàn ní tọpasẹ̀ pé òkùnkù yìí kí ni àti ẹ̀sìn kọ sí bóyá kí n tó máa bá àlàyé yìí lọ kí n kọ́kọ́ sáré sọ wípé nǹkan yìí nǹkan tó takò súnà nàbì ni sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ àkọ́kọ́ ó takò súnà nàbì sallallahu alayhi wa sallam kí ló takò nínú súnà inṣàlá mẹ́nubà nǹkan ẹlẹ́ẹ̀kejì ìyapa àṣẹ ànábì ni sallallahu alayhi wa sallam torí pé ara nìyáhà ni wà nìyáhà tó haram sojúpọ̀nà ẹ̀kejì tá a fi wo ọ̀rọ̀ yẹn ni pé haramu ni ojúpọ̀nà àkọ́kọ́ ni pé mukhalafatu sunna ni bid'a ni ó tako sunna anabi alayhi salatu salam anabi kọ́ wa lẹ́kọ̀ọ́ kí la ṣe fún ìdílé tó kúkú sí níbi abala oúnjẹ pípèsè anabi kọ́ wa ní nǹkan tá a ṣe alayhi salatu wasalam tá a bá ti ń khalafa tó sọ pé ká ṣe yẹn à ń dàdà dálẹ̀ lẹ́nu ẹ̀sìn yẹn tá a bá ti ń yapa tánàbì ní ká ṣe yẹn à ń dá àdàdálẹ̀ nínú ẹ̀sìn nìyẹn eléyìí jẹ́ ojúpọ̀nà àkọ́kọ́ mo sì ṣe mẹ́nuba lẹ́ẹ̀kan ojúpọ̀nà kejì ní pé haram ni torí pé ànábì kọ̀ fún wa pé ká máa ṣe àníyáhà àníyáhà ni ìgbára sánlẹ̀ ìmọ̀ pariwo máa sọ̀rọ̀ tí ò da ọlọ́run o ìwọ ló wá ṣe nǹkan báyìí ìmọ̀ kí wọn máa gbára dánlẹ̀ kó máa sunkún kó máa dàlúrú torí pé ó fún un kó máa sọ pé òun kò sínú odò òun kò sí níyàhà ní gbogbo àwọn nǹkan yìí so ara abala níyàhà ò ní ìmọ̀ péjọ àti ìmọ̀ péjọ ṣe oúnjẹ jẹ ìmọ̀ pé gbogbo oúnjẹ káwọn ìdílé òkú kan máa ṣe oúnjẹ báyìí ara níyàhà ni ànábì sallallahu alayhi wa sallam ó sì ti kọ fún wa pé ká ṣe níyàhà ẹni tó bá kó sínú níyàhà ó kó sínú haram sojúpọ̀nà kejì ni wípé haramu ní nǹkan yìí ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tí a fi wo ọ̀rọ̀ náà bí nílà ó ní pé ó khalafa ijma sahaba mukhalafatu ijma sahaba ni ìyapa tí àwọn sahaba radiyallahu anhum tí wọ́n pẹnu pọ̀ lé lórí ni ìmọ̀ jọjókòó pọ̀ jẹun ìmọ̀ fọjọ́ sí jọ mẹ́jọ jọ ogójì ọjọ́ ọdún kan ten years remembrance gbogbo ẹ̀ pátá ara ẹ̀ ni ìmọ̀ jọjọ́ mọ̀ kójọ àti ìmọ̀ pé bùbú oúnjẹ fún àwọn tí wọ́n bá kójọ yìí látara ìdílé àwọn ẹni tí ó kú kú fún àkọ́kọ́ ni pé a sọ pé bídáà ni ó takò súnà nàbí sallallahu alaihi wasallam ìkejì ni pé a sọ pé haram ni ó kó sínú tánàbí kọ́ fún apá àgbọ̀dọ̀ ṣe ìkẹta ni pé mukhalafatu ijma'i ashabi rasulillah ni ó ta ko ń táwọn sàábé pẹnu pọ̀ lé lórí ń táwọn sàábé pẹnu pọ̀ lé lórí ó ta ko ìmọ̀ kójọpọ̀ yìí ìmọ̀ pé gbogbo oúnjẹ yìí oúnjẹ jòkú yìí ó ta ko ijma'u àwọn sahaba radiyallahu àwọn sàábé ànábì ojúpọ̀nà kẹrin àbí tí a fẹ́ fi wo ọ̀rọ̀ yẹn ni pé tashabbuh bil kufar ni ìmọ̀ kọ́ṣe sí àwọn kèfèrí oníṣe sí ìmọ̀ kọ́ṣe sí àwọn kèfèrí oníṣe sí nǹkan àkọ́kọ́ ni pé ìmọ̀ àjọjú púpọ̀ yìí pé gbogbo oúnjẹ yìí mukhalafa sunna anabi ni alayhi salatu salam ojú kejì ni wípé ó jẹ́ haram mukhalafa àṣẹ anabi ni amri anabi ni alayhi ànábì pàṣẹ àwọn sàbí náà sọ àwa ń khalafa ẹ̀ ìkẹta ni wípé gbogbo àwọn sàhábà radiyallahu anhu apẹnupọ̀ wọn ni wípé nǹkan yìí ò dáa kò lẹ́tọ̀ọ́ ó jẹ́ ojúpọ̀nà kẹta ojúpọ̀nà kẹrin àbí karùn-ún ọ̀nà pé tashabbuh bil kufar ni ìmọ̀ ṣẹṣẹ sí bí àwọn kèfèrí ni òun náà sì rí haram lòun náà nǹkan tí ò lẹ́tọ̀ ni sojúpọ̀nà mẹ́rin sí márùn yìí pẹ̀lú ògo ọlọ́run la wo ọ̀rọ̀ yìí màá wá pín ọ̀nà ọ̀rọ̀ náà sí ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ni kí n ṣàlàyé ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tá a kọ́kọ́ sọ yìí láti inú ọ̀rọ̀ tí àwọn onímọ̀ tí wọ́n sọ àwọn àfáà àgbà ní ṣáájú kí ni wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí àwọn nǹkan tí wọ́n sọ yẹn kí ni wọ́n gbára lé nínú Quran nínú hadith nínú sunnah nabi sallallahu alayhi wa sallam àti nínú athar anis kí ni wọ́n gbára lé gangan tí wọ́n fi ń sọ àwọn ọ̀rọ̀ yẹn nínú Quran nítorí pé ọ̀rọ̀ àfa gbọ́dọ̀ lẹ́rìí so a máa sọ kí ni àwọn àfa sọ lè lórí àwọn tó pè ń bídà àwọn tó pè ní haram àwọn tó pè ní tashabuh bil kufar gbogbo ẹ̀ pẹ̀lú gọlọ́n á mú ọ̀rọ̀ wọn wá á wà mú kí ni ibo ni wọ́n ti ń sọ̀rọ̀ yẹn gangan kí ni wọ́n gbára lé tí wọ́n fi ń pè ní bídà kí ni àwọn àfa onímọ̀ kí ni wọ́n gbà láyé tí wọ́n fi ń sọ wípé haram ni kí ni wọ́n gbára lé tí wọ́n fi ń sọ pé tashabuh bil ni so ojúpọ̀ náà àkọ́kọ́ tí màá gbà wọnú ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí a wí tó ṣe fídíò yẹn ó sọ àwọn nǹkan kan bíi tí ẹ jẹ́ kí n pè wọ́n ní shubahat àwọn ọ̀rọ̀ tó ṣe wípé ó súnmọ́ kẹ́lòmíì gbọ́ kó wá rò pé nǹkan yẹn lẹ́tọ̀ ọ̀rọ̀ bíi márùn-ún lẹ́ni yẹn sọ. So pẹ̀lú gọlọ́n a wà ṣàlàyé ìkọ̀ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ márùn-ún yẹn ó ṣe jẹ́ pé ìkọ̀ọ̀kan náà ò tọ́ka sí pé nǹkan yẹn lẹ́tọ̀ kò tọ́ka sí wípé ó lẹ́tọ̀ fún wa láti máa kójọpọ̀ ó lẹ́tọ̀ fún wa láti máa wá ṣe oúnjẹ káwọn ará ilé òkú máa ṣe oúnjẹ jòkújòkú bá a ṣe mọ̀ yìí pé èèyàn ń ṣòkú yìí àwọn ọ̀rọ̀ yẹn ò júwe bẹ́ẹ̀ pẹ̀lú gọlọ́n a mú àwọn ọ̀rọ̀ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan adẹ̀yànnànẹ sọ̀rọ̀ méjì la fẹ́ sọ. abala ọ̀rọ̀ àkọ́kọ́ ó pín sí méjì ibi tó ti pín sí méjì ni ká kọ́kọ́ sọ fún wa kí ni àwọn àáfàá sọ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹni tí mo kọ́kọ́ fẹ́ mú wa ó ní al-imam ibn humam rahimahullah ìkan nínú àwọn àáfàá àgbà mazhab al-imam abu hanifa rahimahumullah wọ́n ní qadir فتح القدير أجا شرح فون الهداية في شرح البداية البداية أجا ترى الشيخ إمام بدر الدين المرغياني الحنفي أواني واشي الهداية في شرح البداية ابن همام أواشي فتح القدير تجا شرح البداية آه، شرح الهداية fi sharhil bidaya àwọn sọ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ittikhadhu diyafati min ahlil mayyit ìmọ̀ pèbùbù oúnjẹ ṣàlejò tí àwọn aráalé òkú ó ṣe káwọn aráalé òkú pèbùbù oúnjẹ láti ṣàlejò fún àwọn tó wá kí wọn kẹ́dùn òkú àáfàá ní ìṣesí bid'atun mustaqbaha ni bid'atun mustaqbaha bídà kan tá a kórìíra bídà tó yí kórìíra wà ń bẹ̀ ni bídà tá a kórìíra ni bídà tó mustaqbaha ni ibnu ohumam ni wọ́n pè eléyìí wà nínú tíra wọn sharhu alihidaya fi sharhil bidaya ti ibnu ohumam tí wọ́n ṣe àwọn afáàmì náà ti ṣe nọ́kìlì ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ wọn ara àwọn ẹni tó ṣe nọ́kìlì ọ̀rọ̀ yẹn ó ní asheikh ahmed asaharanfuri. As nínú bazlul majhud bákan náà al-imam al-albani àwọn náà ṣe nákùlù ọ̀rọ̀ yẹn nínú ahkamul janais bákan náà al-sheikh muhammad ibn adam al-ethiopi àwọn náà ṣe nákùlù ọ̀rọ̀ yẹn nínú ithafu talib al-ahwazi ní volume fourteen tírà àwọn tó jẹ́ sharhu sunan tirmidhi wọn ní ibn humam nígbà tí wọ́n ìpè bùbú oúnjẹ tí àwọn ará ilé òkú ó pè bùbù oúnjẹ fún àwọn ẹni tó wá kí wọn kẹ́dùn pé a ọ̀fọ̀ mà ṣẹ̀ nínú ilé à bàbá arúgbó kan à ìyá arúgbó kan jẹ́nu ọlọ́run àbíbákan ó ṣàìsí nínú ilé ẹjọ́ bá wa pèsè oúnjẹ fáwọn tó wá kí wa yìí àáfàá ni bídà tún mustaqbaha ni bídà tí a kórìíra gan-an òní bídà yìí ló jẹ́ ìyẹn ni pé àdáadáalẹ̀ nínú ẹ̀sìn kò sí nínú súnà nàbí sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo rò pé kí n mú wá ó ní ọ̀rọ̀ sheikh asindi sheikh asindi àáfà àgbà ni wọ́n ní hashiya ìyẹn ni pé wọ́n ní tíra tí wọ́n fi ṣàlàyé sahih al-bukhari sahih muslim àti as-sunanul sunan abi dawud sunan tirmidhi sunan nasa'i àti sunan ibn majah tá a bá lọ wo háṣíà wọn lórí sunan ibn majah háṣíà wọn lórí sunan ibn majah yìí wọ́n máa ń tẹ̀ ẹ́ pọ̀ pẹ̀lú háṣíà al-imam jalaluddin suyuti lórí ibn majah ni àáfàá ní waqad zakaro kathiru min al-fuqaha ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfà onífíkìú àwọn ògbóǹtarìgì nínú ìmọ̀ fíkù ẹ̀sìn wọ́n ti sọ wípé anna dhiyafata li ahli al-mayyiti qalbun lil ma'qul. Àdìyáfọ́tù li ahlil mayyit ìmọ̀ pèbùbù oúnjẹ ṣàlejò ká wá sọ pé àwọn aráalé òkú pèbùbù oúnjẹ láti ṣàlejò àwọn tó wá kíni kẹ́dùn ikú ẹnìkan nínú ilé yẹn àfáà ní qalbun lil ma'qul ìmọ̀ yí nǹkan kan tó bọ́pọlọmu padà ni nǹkan kan bọ́pọlọmu o kẹ́ ẹ̀ wá ṣe ìdàpadà tó bọ́pọlọmu ẹ̀rí pé èèyàn ò gbọ́pọ̀lọ́ mú nìyẹn kéèyàn ṣe ìdápadà kọ́lbùn lil ma'qul ìṣe ìdápadà tó bọ́pọ̀lọ́ mú ni kódà bá fọ́pọ̀lọ́ wọ́n wò. àáfàá ni nítorí pé lè anna dhiyafata haqquha an takuna lis-surur nítorí pé ìpèbùbù oúnjẹ ṣàlejò hakuha ibi tó ti lẹ́tọ̀ ni antakuna lè sọ̀rọ̀ nígbà tí a bá ń dunnú nígbà tí a bá ń dunnú là máa ń pè bùbù oúnjẹ ṣàlejò láàlìl huzn kìí ṣe ní àsìkò tí èèyàn bá ń banújẹ́ eléyìí wà nínú haṣíà alimami sindi lórí sunan ibn maja nínú nusxa tèmi ìdí ẹlẹ́ẹ̀kejì page one hundred and forty six bákan náà alimam mula ali qari gbogbo aláàmà wọn wọn ṣe tíra mirqatul mafatih tó jẹ́ sharhu mishka ah, rahimahullah wọn ni istina'u ahlil. ميت الطعام اصطناع أهل الميت الطعام لأجل اجتماع الناس عليه بدعة مكروهة اصطناع أهل الميت الطعام kí àwọn ará ilé òkú máa pe gbogbo oúnjẹ lè ajli jìtìmá iná sí àlẹ́ yìí nítorí pé àwọn èèyàn wọn wàá jọjọ mọ̀ kójọpọ̀ pé à ẹ jẹ́ ká dáná o kí ló dé ọ̀la níjọ́ kẹjọ kí ló dé ọ̀la níjọ́ kẹta kí ló dé ọ̀la ní jimá àkọ́kọ́ kí ló dé ọ̀la ní ó pé ọdún kan tí bàbá kú àáfàá ní ìṣesí bídà tún mọ̀kúrò àtún bídà kan tó burú tọkàn kọ ni mò ń padà bọ̀ wá sọ wọ́n ń sọ pé mọ̀kúrò mọ̀kúrò ìtumọ̀ ẹni pé kò kàn èmi ò kàn fẹ́ là ó jù bẹ́ẹ̀ lọ al ìpìlẹ̀ níbi kí wọ́n sọ pé nǹkan jẹ́ mọ̀kúrò gan ni pé haram ni a rí i pé inú Qur'an nígbà tọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ àwọn nǹkan kan ó ní kullu dhalika kana sayyi'uhu inda rabbika makruha àwọn nǹkan tọ́lọ́wọ́ bá sì kà sílẹ̀ àwọn nǹkan tó ga ni wala tamshi fil ardi marha wala taqtulu nafsa allati harrama Allahu illa bil haqqi wa man qutila mazluman faqad ja'alna liwalihi sultana fala yusrif fil qatl nínú Isra wa rabbuka ibi tó alla ta'budu إلا إياه وبالوالدين إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن títí níparí ọlọ́run ni kúlù zalik gbogbo ohun tí mo kà fún yín lọ́dọ̀ olú ọba dẹ́dà mọ̀kúrú ni so mọ̀kúrú wa ni ẹni tó bá wù lè ṣe sìnà ẹni tó bá wù lè jẹ́ owó ọmọ òrukàn ẹni tó bá wù lè máa ṣe ìgbéraga lórílẹ̀ ìpìlẹ̀ kan sọ pé nǹkan jẹ́ mọ̀kúrú lọ́dọ̀ àwọn ẹni onímọ̀ gangan ó ní pé haram ni à ń padà bọ̀ ń bẹ̀ torí ó wà lára nǹkan tí àáfàá tó sọ yẹn tí wọ́n mẹ́nu bà so àáfàá ní irú istina'u ahlil mayiti istina'u ahlil bayti ta'ama li ajli ijtima'i nnasi alayhi bidatun makruhatun kí àwọn ará ilé òkú pè bùbú oúnjẹ ṣàlejò nítorí pé àwọn èèyàn ń bọ̀ wá kójọpọ̀ jẹun yẹn àti fún wọn lọ́jọ́ tí wọ́n wà àti fún wọn lásìkò tí wọ́n wà àti pé àwọn tí wọ́n wà ìmọ̀ ṣe sí bídà tún makruha ni bídà kan ni tí akórira tí ẹ̀sìn bu ẹnu àtẹ́lù ọ̀rọ̀ yìí wà nínú mirqatul mafatih volume four page two hundred and twenty-two bákan náà ó wà nínú ithafu talibil ahwazi volume fourteen page eight irú àwọn ọ̀rọ̀ báyìí pọ̀ tàbá ní ká máa wò nínú tíra àwọn afá kí ni wọ́n sọ kí ni wọ́n sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré lọ síbi ọ̀rọ̀ kan torí àsìkò pàtàkì jùlọ àáfà tó sọ̀rọ̀ yẹn àwọn náà sọ̀rọ̀ Ibn Qudama al-Maqdisi ẹ jẹ́ kí n sáré sọ pé wọn ò mú ọ̀rọ̀ Ibn Qudama al-Maqdisi wá wọn ò ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ náà nínú al-Mughni tí wọ́n sọ wọn ò ṣe déédéé wọn ò ṣe déédéé wọn ò ṣe wọn ò ṣe àmánà pẹ̀lú ọ̀rọ̀ Ibn Qudama ọ̀tọ̀ ní nǹkan tí Ibn Kudama sọ ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n kìbọ̀ ọ̀rọ̀ Ibn Kudama tọ́lọ́n bá yọ̀ǹda inshallah à ń bọ̀ ń bẹ̀ ńgbà tá a bá ń fèsì fún àwọn nǹkan tí àáfàá yẹn mú wa ọ̀rọ̀ Ibn Kudama rahimahullah àáfàá ni fa amma sun'u ahlil mayyiti ta'aman linnas àmọ́ o sun'u ahlil mayyiti ta'aman linnas kí àwọn aráalé òkú kí wọ́n máa pè gbogbo oúnjẹ ṣàlejò fún àwọn èèyàn afánífà mọ̀kúrò mọ̀kúrò ni o nǹkan tẹ́sìn kọ́ ni tí ò fẹ́ o ẹ̀sìn ò fẹ́ o àti ṣàlàyé mọ̀kúrò fún wa àáfàá ni ẹ̀sìn ò fẹ́ o lè anna fihi ziyadatan ala musibatihim torí pé ẹni tó kúkú fún inú ìnira ìbànújẹ́ ni ó wà inú ìbọkànjẹ́ ni ó wà gbogbo ọkàn ó wù ara ó wù ó ẹ tún á máa gbóúnjẹ jẹ lára wọn àáfàá ni irú nǹkan báyìí fíhì ziyadatan li anna fíhì ziyadatan ala musibatihim àdébá tó bá wọn yẹn ká tún sọ pé ká tún pè bùbù oúnjẹ fún àwọn èèyàn yóò máa lékún àlùbá yẹn wa shuglan lahum ila shuglihim gbogbo àìrójú tó bá wọn ká tún pè bẹ̀rẹ̀ sí pè bùbù oúnjẹ ṣàlejò fáwọn èèyàn ṣuglan ila ṣuglihim láhùm ila ṣuglihim ni bíi pé à ń lékún àìrójú fún àwọn ará ìdílé òkú yìí ni o àfààní watashabuham bisun i ahlil jahiliya ṣáàgbọ́ báyìí ìṣesí tashabuhun ni bikini bisun i ahlil jahiliya pẹ̀lú ìṣesí àwọn kèfèrí àwọn lárọ́wá kèfèrí nígbà tí ẹ̀sìn Islam tí kò tíì dé. Anas ibn Malik ó gbà wá wọ́n ní ṣe sí kan tí wọ́n máa ń ṣe ń gbà náà tó kù bá kú wọ́n lọ du ẹran nítẹ́ tọ́ba wá du ẹran nítẹ́ wọ́n gbé wá gbòòrò wá pín fáwọn èèyàn jẹ ṣùgbà iná máa ń ṣerú àwọn ṣe sí máa dúran pa ẹran jẹ fún àwọn èèyàn jẹ tí àwọn ará ilé òkú máa ń ṣe ló ṣe jẹ́ pé Islam wa kọ̀ ẹ̀yẹn má ṣe bẹ́ẹ̀ ẹ̀yẹn má ṣe tashabuh bil kufar wọn ò sì lè pé nǹkan ní tashabuh bil kufar sọ pé mọ̀kúrò ni pé ọkàn ọkàn kọ ni ọkàn kan kọ ni àwọn afá kan wọn ò kàn fẹ́ ni ẹlòmíì lè fẹ́ haramu ni ààrí nínú àwọn afá tó ná sọ wípé haramu ni ara wọn ni sheikhul islam zakariya al-ansari ashafi àwọn dídì sọ pé haramu ni à ń bọ̀ nbẹ inshàlá àwọn míì náà sọ nínú àwọn afá o bazlul majhud fi halli sunan abi dawud volume ten page 404 hundred and four àfa sọ fún wa wípé haramu ni page four hundred and yẹn ńgbà tán ṣàlàyé ẹ̀rí yẹn à ń bọ̀ ń bí ọ̀rọ̀ hadith jeriri ibn Abdullah al-Bajali radiyallahu anhu àwọn náà sọ pé haramu ni so makuru tí wọ́n sọ ni pé haramu ni kàtẹ́sìn kọ́ ni kí ni Ibn Kudama sọ níta fa sọ pé tẹ́ bá lọ wo ní Ibn Kudama ọ̀tọ̀ ni nǹkan tí sọ èyí tí Ibn Kudama ń sọ tí wọ́n mú yẹn gan à ń bọ̀ wá ṣàlàyé ẹ̀ ìpìlẹ̀ tí Ibn Kudama sọ wípé òun ni wípé fa amma sun'u ahlil mayyiti ta'aman linnas sun'u ahlil mayyiti ta'aman linnas fa makruh kí àwọn ará ilé òkú máa pe gbogbo oúnjẹ fún àwọn èèyàn makruh ni ó àti ṣàlàyé yẹn àfáàní li'anna fihi ziyadatan ala musibatihim eléyìí ó máa lékún àlèébá àdébá tó bá wọn yẹn nǹkan míì lẹ́tún gbé wá kò wọ́n lójú yẹn wa shuglan lahum ila shuglihim àìrójú tó bá wọn ẹtún bá wọn lékún nìyẹn o wa tashabbuhan bi sun'i ahli al-jahiliya bákan náà ó wà lára ìmọ̀ ṣeṣe sí àti ìmọ̀ ṣe ìkọ́sẹ̀ àwọn àfa àwọn èèyàn ní àsìkò jahiliya tí ẹ̀sìn àti ìtọ́sọ́nà tí kò tí ì dé wọ́n wá mẹ́rin wá wọ́n mẹ́rìí kí ló dé tẹ̀sán fi kọ́ wọn mú wá ẹ̀rí yẹn pẹ̀lú ògo ọlọ́run à ń bọ̀ ń bẹ̀ à ń bọ̀ ń bí ẹ̀rí yẹn bóyá torí àsìkò nǹkan tí Ibn Qudama wá sọ gangan tá a fa àmúwá tó fẹ́ fi ṣẹ̀rí tó ń sọ wípé àwọn afá ní mahalul ijma wọn ò ní ijma ò wípé káwọn èèyàn máa ṣokú o Ibn Qudama ò sọ bẹ́ẹ̀ o nǹkan tí Ibn Qudama sọ níbẹ̀ náà ni o. So ona náà ló tẹ̀lé ọ̀rọ̀ tá a kọ́kọ́ kà yìí pé sọ pé mọ̀kúrúhù ni kẹ́ mọ́ lè kún tó bá wọn ẹ mọ́ lè kún tó wọn. so táwọn afa wa ń sọ pé Kudama o ò sọ wípé káwọn afa káwọn èèyàn máa jẹun lónílé kú o sọ ó lálàyé o ní wa ati da'atil ila dhalika jaza. tí bùkátà bá pèpè sí irú nǹkan báyìí àjàzà ìgbàláyé wà fún ó ṣàlàyé fa innahu rubbama ja'ahum man yahduruhum man yahduru mayitahum bóyá àwọn èèyàn wá látọ̀nà jíjìn láti wá bá wọn ṣe ìkíni kẹ́dùn òkú àfààní minal qura wal amakinil ba'ida ní láti àwọn ìlú àti àwọn agbègbè tó jìnnà síbi tí òkú ti kú sí wayabitu indahum wala yumkinuhum illa an yudayifuhu ká sọ pé ẹnìkan gbé kánò òkùnkùn port harcourt tó jẹ́ ẹbí ẹ̀ tó bá wá lọ kí àwọn ará port harcourt tánjọ jẹ́ bí tó ṣe pé kò síbi tí ó fẹ́ lọ torí pé bí wọ́n ní onú bá wọn jẹ́ oúnjẹ tán máa ń jẹ́ nu torí pé ara nu ilé ni tó yàtọ̀ sí nǹkan tá ẹni yẹn ń sọ nínú ọ́díò yẹn èèyàn wá láti Kánò ó lọ kí ẹbí àti ará wọn kò mẹ́ni kankan Port Harcourt ó wá dé Port Harcourt ibi tó mọ̀ náà níbi tí òkú kú sí ṣé kò wà ní jẹun ni yóò jẹun ìyẹn ní ìkànnù àwọn àfáà Ahmad ibn Abdulrahman al tó jẹ́ bàbá ìkànnù àwọn èèyàn tí ó gbajúmọ̀ ní àsìkò wáyé ó sọ̀rọ̀ ọ̀rọ̀ Ibn Kudama yìí gan ó ní tí àwọn èèyàn yẹn gan tí wọ́n bá níbòmíì tí wọ́n bá ní ààyè míì tí wọ́n bá lẹ́lòmíì tí ó gbà wọ́n lálejò àwọn aráàlú lè gbà wọ́n lálejò kó mọ̀ bá jẹ́ pé ìṣàlejò wọn yẹn ó tún máa kó nira bá àwọn èèyàn tí ó kúkú fún Ibn Kudama sọ pé àwọn àfáà ní kí èèyàn máa kójọpọ̀ nílé olókùú o Ibn Kudama sọ bẹ́ẹ̀ n tó ń sọ ni wípé irú àwọn ààyè báyìí aráalé wá látọ̀nà tó jìn aráalé lòun náà àbí kó ṣe pé ọ̀rẹ́ àbí olùmọ̀ wọn kan ó lè jẹ́ ọ̀rẹ́ tó kù ó wá látọ̀nà tó jìn wá kí wọn kò mẹ́ni kankan bí tó lọ yẹn ìyẹn náà ṣe ń sọ pé tó bá mọ bòmíì ibẹ̀ yẹn ni kó lọ káwọn aráàlú gbà lálejò kó má jẹ́ wípé ìṣàlejò rẹ̀ ó tún jẹ́ ìnira fún àwọn ẹni tí ó kúkú fún ọ̀rọ̀ Ibn Kudama la yẹn jù yìí ó yàtọ̀ sí nǹkan tí ẹni yẹn ń ṣe nínú ọ́díò ṣùgbọ́n mo fún wọn lẹ́skúùsì torí pé kánà ayankul عن ظهر القلب wakan sọ ọ̀rọ̀ yẹn ni ó súnmọ́ ká má pìrìpìà ọ̀rọ̀ yẹn ká má wo ọ̀rọ̀ Ibn Qudama ṣùgbọ́n wọ́n kwa sọ pé àwọn kọtí àlè lórí tí yẹn bá kọtí àlè lórí nǹkan yóò yàtọ̀ sí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tán sọ yẹn ti Ibn Qudama sọ ìpìlẹ̀ ọ̀rọ̀ Ibn Qudama ni wípé rahimahullah fa ká tún máa ṣe oúnjẹ fún àwọn èèyàn àfààní famakuru makuru ni haramu ni nǹkan tẹ́sìn òfẹ́ ni lè anna fihi ziyadatan ala musibatihim wa shuglan lahum ila shugulihim wa tashabbuham bisunni ahli aljahiliya nǹkan tí ó sì mẹ́rin wá ẹ̀rí tó mú wá yẹn à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ba mo ń mẹ́nu balẹ̀ kan gbogbo ọ̀rọ̀ táwọn afáwa sọ kí ni wọ́n gbára lé bóyá kí n tó lọ síbẹ̀ yẹn kí n sáré tún sáré mú ọ̀rọ̀ kan wá nínú ọ̀rọ̀ tí àwọn àfáà sọ ìyẹn Sheikh ah, Ahmed ibn Abdulrahman ah, Al-Banna nínú tírà wọn tí wọ́n fi ṣe tartibu musnad Imam Ahmed tí wọ́n pè ní al li tartibi musnad imam Ahmed ibn Hanbal al rahimahullah ma'a sharhihi bùlóògù àmáni من asrọ́rì الفتح الرباني. tíra yìí ṣe pàtàkì púpọ̀ lórí masala yìí torí pé ó yàn nànà ẹ̀ ó mú ọ̀rọ̀ gbogbo ntẹ́ ní kálukú ń sọ sí fún ní kálukú lẹ́sìn. àáfàá yìí mú ọ̀rọ̀ kan wá ó ní rahimahullah wattafaqal a'immatul arba'a àwọn àáfàá àwọn a'imma mẹ́rẹ̀ẹ̀rin abu hanifa nu'man ibn thabit. أتينت ونينو مالك ابن أنس أبو عبد الله الأصبحي أتيت ونينو وعفا محمد بن إدريس الشافعي أتيت ونينو وعفا إمام أحمد بن حنبل عفاني واتفق الأئمة الأربعة على كراهة الصنع صنع أهل الميت طعاما للناس اتفق الأئمة الأربعة على كراهة صنع أهل mẹ́yìtì ta'aman linnas àwọn àáfàá àgbà mẹ́rẹ̀ẹ̀rin tá a dákọ̀ yìí ẹnu wọn papọ̀ wípé kò lẹ́tọ̀ nǹkan tí ṣẹ̀rí àkórìíra ni pé kí ni sun'u ahlil mẹ́yìtì ta'aman linnas káwọn ará ilé òkú tún máa dáná fún àwọn èèyàn tó wá kí wọn kẹ́dùn afẹ́rakù yajtami'una alayhi wọ́n wà dídì jọ kójọpọ̀ wọn ò jọ mọ̀ kójọpọ̀ pé à ń lọ jẹun níjọba à ń lọ ṣe wẹjẹwẹmú níjọba àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tí mo ń sọ ó wà nù alfatu rabbani litartibi musnadil imami ahmada ibn hanbalin shibani volume eight page ninety five volume eight page ninety five tíra ìpọ volume ẹ̀fẹ́ tó twenty six àbí twenty eight bọ́tà bá lówó volume eight pẹ̀lú ọgọ́lọ́ àárí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ wọ́n ní wattafaqal a'immatul arba'a. على كراهة صنع أهل الميت طعاما للناس يجتمعون عليه أوانا ميروا إلي لوانصر kí wá ní ẹ̀rí tí gbogbo àwọn afá tàǹkà yìí wọ́n sọ pé bídà àtún mustaqbaha ni wọ́n ní bídà àtún makruha ni wọ́n ní bídà àtún ní la yajuz wọ́n ní haramu ni nǹkan kan tí gbogbo wọn ń sọ yìí kí ni wọ́n gbára lé tí gbogbo wọn fi ń sọ bẹ́ẹ̀ nǹkan tí wọ́n gbára lé ó ní hadithu jarir ibn abdullah albajali radiyallahu anhu sàábí anabi alápẹ̀lẹ̀ yìí sàábí anabi alápẹ̀lẹ̀ yìí jarir ibn abdullah albajali radiyallahu anhu ó lápọ̀nlé láàrin àwọn sàábé débi wípé wọ́n máa ń pè ní yusuf al-umma torí pé ó rẹwà púpọ̀ jù. olórí ẹwàjú umar náà ló máa ń pè bẹ́ẹ̀ o umar radiyallahu anhu amirul mu'minin ó máa ń pè jarir ibn abdullah al-bajali ó máa ń pè ní yusuf al-umma radiyallahu anhuma jarir ibn abdullah al-bajali ó ní kunna nara al-ijtima'a ila ahli al-mayyiti wa sani'ati at-ta'am ba'da dafnihi min an-niyaha kunna narọ nínú riwaya mi ó ní kunna naudu àwa sàbí ànábì sallallahu alayhi wa alihi wa sallam àwa sàbí ànábì sallallahu alayhi wa sallam narọ lijtimaa ila ahli almayiti a rí aka ìmọ̀ kójọpọ̀ ìmọ̀ dídí ìmọ̀ kójọpọ̀ àtijọ́ mọ̀ pé tá a bá ti sin òkú tán ní tẹ́ à ń tún lọ ń jókòó kójọpọ̀ nílé olókù eléyìí yàtọ̀ sí kí ìrìn pa wá pọ̀ eléyìí wá kí àwọn olókù eléyìí náà wá kí àwọn olókù eléyìí náà wá kí àwọn olókù ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n ká mọ̀ pé a ní kójọpọ̀ kan ká dìídì màmá jọjọ màmá kójọpọ̀ Jarir ibn Abdullah sọ wípé. So رضي الله عنه كنا نرى الاجتماع إلى أهل الميت أكاسي إما كجوكو lọ́dọ̀ àwọn ẹbí òkú ìmọ̀ tún lọ kójọpọ̀ ńbẹ̀ yẹn wọ́sọ́nà àtọ̀tọ̀ àmì mìíràn níyàhà àti ìtumọ̀ oúnjẹ ṣàlejò fún wa ńgbà bá kójọpọ̀ tán ká kan ìjọba àkójọpọ̀ jọ ni ìjọ kẹjọ ni ìjọ kẹwàá ni oṣù ni ogójì ọjọ́ ni àwọn sàábí ànábì sallallahu alayhi wa sallam ani kunna nara lijtima ila ahli almayit nǹkan tá a ka kínní sí ìmọ̀ jọ kójọpọ̀ yìí ọ̀sán àtọ̀tọ̀m àti ìmọ̀ ṣe oúnjẹ tí àwọn ará ilé òkú ó mọ̀ wá dààmú ṣe oúnjẹ yìí mí níyà ha àkàkùn ara nìyáhà nìyáhà ni ìpariwo gbáradálẹ̀ fàṣọyàmọ́ rẹ ẹni lọ́rùn máa sọ̀sọ́kùsọ nígbà tí òkú bá kú ìyẹn ni wọ́n ń pè ní aniyaha haramu ni niyaha látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam haram haram ni niyaha ìmọ̀ sunkún gbáradálẹ̀ ìmọ̀ ayaṣọ mọ́ra ẹni lọ́rùn ìmọ̀ fòsókè ìmọ̀ sọ̀sọ́kùsọ. So, so, òun ni wọ́n ń pè ní aniyaha ààrẹ wa ni kí ni o ìmọ̀ kójọpọ̀ nílé àwọn òkú àti ìmọ̀ ṣe kí ìmọ̀ tún dáná oúnjẹ nílé òkú àwa tá a jẹ́ àwọn sàbí ànábì ní tá a kakún nìyẹn bíi pé ẹni yẹn ò fara balẹ̀ gba kádàrà torí ẹni tó ń gbára sánlẹ̀ gbára tó sókè kò gba kádàrà ni kò gba àṣẹ ọlọ́run kò gba ntọ́lọ́run bá kà tó kọ lórí àlámọ̀rí ẹni tó kù ó wá ń gbára sánlẹ̀ ń sọ̀sọ̀kúsọ. so Jarir ibn Abdullah al-Bajali radiyallahu anhu ó ní kunna nara al-ijtima'a ila ahli al-mayyiti riwaya inú sunan ibn Majah ni munka torí hadithi ó wà sunan ibn Majah al-imam ibn Majah al-Qazwaini abu abdillah ngbàtí àwọn mu Jarir ibn Abdullah yìí wá wọ́n ما جاء في النهي عن الاجتماع إلى أهل الميت باب أسيرو bí ká sọ pé chapter lórí kíni máa já àfinnáhi ànilijtima kí ló wà látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam àti látọ̀dọ̀ àwọn sọ́hábà nípa àlejìtìmá ò ilà ahlil mayiti ká máa dìídì màmá lọ kójọpọ̀ nílé olókùú wọ̀sánà àti tàn kán wá sí oúnjẹ kájọ máa jẹun kí ló wà lórí ọ̀rọ̀ náà ó ní hadithu jarir ibn abdullah al-bajali àáfà tó sọ̀rọ̀ yẹn kí lè jẹ́ ìdáhùn fún ọ̀rọ̀ wọn ẹlẹ́ẹ̀kejì márùn lọ́rọ̀ wọn ìkan nínú ẹ̀ ní ọ̀rọ̀ ibn kudama ìkejì ni mo fẹ́ mẹ́nu báyìí òun náà sì ni nǹkan tí wọ́n kọ́kọ́ sọ ọ̀rọ̀ náà fẹ́ dàbí ọ̀rọ̀ ìgbéraga níbi tí wọ́n ti ń sọ kọ́lọ́n kó foríjìn èmi kó foríjìn àwọn náà tó bá ṣe pé ìgbéraga ni kó ran gbogbo wa lọ́wọ́ kó ṣe àmójúkò fún wa authority làwọn fi ń sọ ẹni tẹ́ sọ yẹn ò bẹ́ẹ̀ o wọ́n ní kò sí hadith kan kò sí aya Quran kan kó sọ pé ká má se oúnjẹ nílé olókù hadith ni o Jarir ibn Abdullah al-Bajali ó ní kunna àwa ìṣesí wa àwa sàbẹ́ ànábì radiyallahu anhum àwọn àfáà ní ọ̀rọ̀ yìí ó ní nǹkan méjì nù al-Imam as-Sindi wọ́n sọ bẹ́ẹ̀. ahmed abdulrahman albana àwọn náà sọ bẹ́ẹ̀ nínú alfatu rabbani tí mo jù wá níwèé ọ̀rọ̀ ìmáàmù sindi òun náà wà nínú hashiya sunan ibn majah tí mo kọ́kọ́ mẹ́nuba ìmáàmù sindi sọ pé ọ̀rọ̀ yìí méjì ni ó ní àkọ́kọ́ ni wípé hadha bimanzilati riwayati ijma'i sahaba ntí jarir sọ bimanzilati ijma'i sahaba ó wà níbàámu ó wà ní déédéé ká sọ pé nǹkan tí àwọn sàbí pẹnupọ̀ lé lórí torí pé wọ́n sọ pé kunna nara al-ijtima àwa o àwọn wo ni àwọn sàhábà nàbì radiyallahu anhum nǹkan àkọ́kọ́ lórí ọ̀rọ̀ yẹn ni aw takriru nàbí sallallahu alayhi wa sallam àbí ká sọ pé ìta nàbí sallallahu alayhi wa sallam gbé wọn lé lórí nìyẹn n tó fẹsẹ̀ múlẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ fún àwọn sàbẹ̀ nìyẹn kàn báyìí ni kẹ́ ẹ máa ṣe kí ni nǹkan náà òun ni wípé nara alejima ila ahlil mayiti àwa tá a jẹ́ àwọn anabi sallallahu alayhi wa sallam radiyallahu anhum n tá a rí ibi ta ka ima kójọpọ̀ sile oloko ibi ta ka si ati kini kí ni am ati ima àti ìmọ̀ pé bùbù oúnjẹ ṣàlejò nígbà tó kù bá kú fún àwọn tó kójọ tá a pè wá jẹun yẹn nǹkan méjèèjì mí náà nìyà ha. ara niyaha ni niyaha sì rẹ̀ haram kódà nínú hadith mi ànábì pé ní kúfùr ìṣe kẹfẹ́rí sọ́lọ́hún ni àníyáha ìyẹn ni pé ìmọ̀ agbára dálẹ̀ ìmọ̀ sunkún ìmọ̀ pariwo sọ̀sọ̀rọ̀ sọkúsọ lẹ́nu sókè ní haram ni wọ́n wá ní kójọpọ̀ yẹn o wàsánà àtọ̀tọ̀ àti ìmọ̀ dáná oúnjẹ pé gbogbo oúnjẹ ṣàlejò yẹn o ara àníyáha ni àníyáha sì rẹ̀ haram ni níbo mi ànábì pé ní kúfùr ìyẹn ló fi jẹ́ pé tán bá ń sọ pé mọ̀kúrò mọ̀kúrò ni mọ̀kúrò tó ṣe pé nǹkan yẹn jẹ́ haram ni gẹ́gẹ́ bọ́ lọ́wọ́ bá ṣe lo mọ̀kúrò nínú Qur'an anábì náà lo mọ̀kúrò bẹ́ẹ̀ o aleyhi salatu wasalam nínú àwọn ẹgbà wa tó pọ̀ so ká sọ pé mọ̀kúrò ni kò túmọ̀ sí pé nǹkan tó lẹ́tọ̀ fún wa láti ṣe ni ìyẹn la fi ń sọ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé gbogbo ẹni tó bá ń sọ pé kán máa lọ jọ jókòó pọ̀ ní olókù kán jọ máa jẹ oúnjẹ òkú tó ń sọ wípé ó lẹ́tọ̀ nǹkan mẹ́rin lẹ́ni yẹn ń ṣe nkan akọkọ ni pé ó ń takò súnà nàbí à ń padà bọ̀ mbẹ̀ nǹkan ìkejì ni pé ó ń kó àwọn èèyàn sínú bídà nǹkan àkọ́kọ́ nìyẹn ó ń ṣe bídà takò súnà nàbí ìkejì ni pé ó ń kó àwọn èèyàn sínú haram haram ni nìyáha ìmọ̀ gbára dálẹ̀ sunkún ìmọ̀ jẹran mọ́lẹ̀ ìmọ̀ pariwo nígbà tó kù bá kú nìyáha ni haram ni ìdájọ́ ẹ̀ náà ni ìkójọpọ̀ jẹun yẹn ló ní. so ẹni tó bá ń sọ pé lẹ́tọ̀ ó ń kó àwọn èèyàn sínú haram ni ó sì ń gbé àwọn èèyàn ya pa nǹkan táwọn sàbí ànábì pẹnupọ̀ lé lórí. Umar ibn al-Khattab radiyallahu anhu tó jẹ́ ìkan nínú àgbà àwọn sahaba ànábì sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yìí ó wà nínú musannaf Abi ibn Abi al-Imam Muhammad ibn Abdullah ibn Abi wọ́n gba ọ̀rọ̀ yìí wá nínú musannaf wa wọ́n ní qadima jarirun ala umar faqal jarir ibn abdullah albajali tààmú ọ̀rọ̀ rẹ̀ wá lẹ́ẹ̀kan ó wá bá umar radiyallahu anhu faqal umar ibn al-khattab radiyallahu anhu eléyìí jọ bí ká sọ pé níbẹ̀rẹ̀ ìpìlẹ̀ lórí ọ̀rọ̀ jarir umar wá ń bi jarir léèrè pé هل يناح كبلكم على الميت لو دوتين بتاتوا هل يناح على الميت شاو يمان شنياحا شاو دالي سو سو كو سو نباتي باكو قال الله أو جرير بن عبد الله البجلي وصفو مركيا عوين يعيش به قال فهل تجتمع النساء عندكم على الميت ويطعم الطعام sáwọn obìnrin máa ń kójọ pọ̀ nílé àwọn tó kúkú fún táwọn èèyàn kójọ pọ̀ ń bẹ àwọn obìnrin pàtàkì jùlọ alal mayit nígbà tí òkú bá kú wọ́n yóò tún amútọ́ àm tí wọ́n á máa pe gbogbo oúnjẹ tí wọ́n máa jẹun níbẹ̀ kọ́ọ̀lá naam jẹ́rí ni àwọn èèyàn máa ń ṣe kíní ẹ̀ lọ́dọ̀ wa o fọ́kọ́l Umar radiyallahu anhu ó wá sọ pé tilka niyaha ìyẹn gangan ni niyaha káwọn èèyàn kójọ pọ̀ kan máa jẹun niyaha gangan gangan ni. Omar radiyallahu anhu òun ló sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ míì ta tún rí eléyìí wà ní musannaf ó súnmọ́ kó ṣe pé ta bá wọnú musannaf abdulrasaq náà rí àwọn afá tó mú ọ̀rọ̀ Omar yìí wà wọ́n pọ̀ dáadáa kódà ó ní al-Mughni mú wá al-Imam Ibn ó ní wọ́n mú wá nínú tírà àwọn al lẹ́yìn ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ yẹn tí wọ́n fọ̀rọ̀ yẹn rinlẹ̀ tán يعني وروي أن جريرا قدم على عمر وقال هل يناح على ميتكم قال لا قال فهل يجتمعون عند أهل الميت ويجعلون الطعام قال نعم قال ذاك النوح يجاجاني النوح يجاجاني نياحة سوري yìí سديدي yìí سعبي النبي عمر رضي الله عنه جرير anhu تلي بكنا náírà lè ti mọ àwa sàbẹ̀ o káwọn èèyàn kójọpọ̀ ńlé òkú kàn mọ́ láwọn ń jòkú wọ́n ń ṣe fìdáwò ara nìyáhà ni nìyáhà sì rè kí ni o haram ìtumọ̀ nìyáhà ni ìgbáradálẹ̀ sunkún ìfàṣọyàmọ́ rẹ ní lọ́rùn sọ̀sọ̀kúsọ tí àwọn èèyàn máa ń ṣe nígbà tí òkú bá kú àwọn afáàkà sí àwọn sọ̀hábà radiyallahu anhu lára nìyáhà ni ká má ṣe bẹ́ẹ̀ mọ́ haram sí ni nìyáhà àní níbòmí ànábì pè ní kófòrò bákan náà ìkan nínú àwọn tàbíùn wọ́n ń pè ní Abul Bakhtari rahimahullah eléyìí náà wà nínú musannaf ibn Abi Shayba ó ní qal at-ta'amu min amri jahiliya at-ta'amu ká máa dáná oúnjẹ nítorí pé òkú kú min amril jahiliya ara ìṣe sí àwọn èèyàn tí wọ́n máa ń ṣe ńgbà tí ẹ̀sìn ò tí ì dé ni ńgbà tí tọ́sọ́nà ànábì ò tí ì dé ni sallallahu alayhi wa sallam tó kú bá kú wọ́n á dáná lé olókù máa jókù min amril jahiliya wa nawhu min amril jahiliya bẹ́ẹ̀ náà ni anawh ìgbáradálẹ̀ sunkún sọ̀rọ̀ ìsọkúsọ ara ìṣesí jahiliya ni ìyẹn ni Jarir ibn Abdullah muwayan gbogbo àwa sábẹ́ ń tá a rí kíní ẹ̀sìn ni pé ara àníyáhà ni so kò lẹ́tọ̀ bákan náà yàtọ̀ sí ọ̀rọ̀ abul bakhtari rahimahullahi sa'id ibn jubair ìkànnú àwọn ọmọ akéwò abdullahi ibn abbas ni al ibn abi shayba nínú musannaf wọn mú ọ̀rọ̀ yìí wá pẹ̀lú sanadu wọn lọ sọ́dọ̀ sa'id ibn jubair wọn ni haddathana fadolatu ibn hussein an abdulkarim. عن سعيد بن جبير قال ثلاث من أمر الجاهلية سعيد بن جبير أغبعفان الإمام أحمد بن حنبل wọ́n níjọ́ tí Sa'id ibn Jubair ju kú ọmọ ọdún forty seven years old nígbà tó kú Hajjaj bin Yusuf ló pa Sa'id ibn Jubair Imam Ahmed ní kò sí ẹnì kankan ala wajhil hard lórí ilẹ̀ tí ò ní bùkátà sí ìmọ̀ Sa'id ibn Jubair níjọ́ tí Ọlọ́run kádàrá kí Hajjaj kó pa Sa'id ibn jubair àgbà fáàní láàrin àwọn tabi'un sa'id ibn jubair rahimahullah àwọn ni falafun min amril jahiliya nǹkan mẹ́ta ni tó wà lára ìṣesí tí àwọn èèyàn máa ń ṣe nínú ní àsìkò tí islam ò tí ì dé títọ́sọ́nà ànábì ò tí ì dé nígbà tí wọ́n ó ka àwọn nǹkan yìí wọ́n ní wanahru aljuzuri indal musiba wanahru aljuzuri endal musiba ara ẹni ìmọ̀ dúra kan mi ìmọ̀ dúra endal musiba tí ìbànújẹ́ bá dé òkùnkùn nìṣẹ́ lọ dúra ara ìṣesí jahiliya ni eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn àfáàr tó wá látọ̀dọ̀ àwọn tabi'un bẹ́ẹ̀ náà ni qais ibn abi hazim oúnjẹ tábìí atharu ibn abi shayba náà ló gbà wá nínú musannafu wọn. وني حدثنا معن بن عيسى عن ثابت عن قيس بن أبي حازم قال أدركت عمر بن عبد العزيز إليه ولا تدع عمر بن عبد العزيز وني أوان pàdé wọn àwọn wà lásìkò wọn mo bá wọn mo bá Umar bin Abdul Aziz ó máa ń kọ̀ fún àwọn ìdílé òkú pé káwọn èèyàn máa kójọ lọ́dọ̀ wọn ẹ má lọ kójọ lọ́dọ̀ wọn náà ilẹ̀ ń lọ kójọ nílé olókù sí. Omar ibn Abdulaziz máa ń kọ̀ fún àwọn èèyàn yakul ó wá máa ń sọ pé yurzaun wa yagramun yurzaun yàní asọ́b usibu musiba bá wọn yurzaun àléèbá bá wọn nǹkan bá wọn mùsíbà bá wọn wọ́yá gọ́rọ́mùn ẹ̀ tún wá mọ̀ tì wọ́n sínú ọ̀gùn gbèsè bí àwọn tí mùsíbà bá ẹ̀ tún máa kó wọn sínira ẹ̀ tún máa wá oúnjẹ kan tí wọ́n tún sè fún yín pé kẹ́ ẹ jẹ ṣe bẹ́ẹ̀ mọ́ lọ kójọpọ̀ sí wọn lọ́dọ̀ torí pé Jarir ibn Abdillah mo tún padà sí ó ti sọ fún wa wípé kunna nara al-ijtima' inda ahli al-mayyiti. وصنعة الطعام من النياحة انتو ولا تدع وصعبي تنوبي لا تدع النبي صلى الله عليه وآله وسلم òní pé ìmọ̀ gbára dálẹ̀ sunkún ìmọ̀ sọ̀sọ́kúsọ ńgbà tó kù bá kú ààrẹ ni pé ká sọ pé àwọn èèyàn tó ń kó jọ pọ̀ nílé olóòkú wọn wá ń se oúnjẹ wọn ń jẹ ìta àfa sọ pé gbogbo àfa ló pẹnu pọ̀ ẹ má dá lóhùn gbogbo àfa ò pẹnu pọ̀ ìta àwọn sàbí pẹnu pọ̀ lé lórí òun là ń gbọ́ yìí ọlọ́run bá kó yà ya iṣu so eléyìí jẹ́ àwọn àfàr àti àwọn ahadis àti ó wà lórí ọ̀rọ̀ yìí so ká má fi ọ̀rọ̀ wọn yẹn sọ̀rọ̀ tó ń sọ pé àwọn sọ authoritatively wọ́n kàn sọ̀rọ̀ ni hadith wà ń la ka yìí jẹ̀rìírì ni àwa ń tiwa àwa sàbẹ̀ o kéèyàn máa kójọpọ̀ jẹun yẹn ara ni yá ha ni Umar ibn al-Khattab ń béèrè lọ́wọ́ jẹ̀rìírì ṣáwọn yẹn máa ń gbéra sánlẹ̀ sunkún sọ sọkúsọ tó kù bá kú à wọn ní wọn èyí ṣe bẹ́ẹ̀ o àwọn èèyàn kì í ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa ẹni tọ́ ibi ṣáwọn èèyàn máa ń kójọpọ̀ jẹun wọn kójọpọ̀ wọn máa jẹun níní olóku à oní wọn ṣe ó ní ìyẹn gangan ni àníyáha ààrẹ gangan ni Umar sọ bẹ́ẹ̀ radiyallahu anhu ara àwọn ẹni tí ànábì sì pa wá láṣẹ pé ká tẹ̀lé nìyẹn ó ní alaykum bisunnati wa sunnati al-khulafa. الراشدين المahdiyin min ba'di anabi sallallahu alayhi wa sallam onye mójútó súnà mi o àti súnà àwọn ẹni tí ó tẹ̀lé mi abubakar umar uthman ali wọ́n tẹ̀lé mi n tí mo wà lórí ẹ̀ làwọn yẹn náà wà lé lórí o ẹ tẹ̀lé àwọn yẹn o ní àwùjọ alayha bin nawajiz ẹ gbá mú pẹ̀lú eyín ọ̀gán yín ni ẹ mú dáadáa ẹ má jẹ́ ó jábọ́ lẹ́nu yín o so n tí umar sọ ẹ ní ká ìmọ̀ kójọpọ̀ jẹun ìfúnni lọ́jọ́ ìjọmọ̀ kójọpọ̀ ìṣe oúnjẹ ṣàlejò nílé olókù kìí ṣe súnà àdáadáalẹ̀ ni bídà ni haramu sì ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ ni kò sí nínú ẹ̀sìn tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ ni. nǹkan tánàbí sallallahu alayhi wa alihi wa sallam n tó kọ́ wa pé ká ṣe òun ni wípé kí àwa yòókù tí a jẹ́ alábàáṣe fún àwọn ìdílé tí òkú kún fún yìí ká bá wọn ṣe oúnjẹ ká bá wọn gbé oúnjẹ lọ sí ọ̀dọ̀ wọn kí wọ́n lè jẹun torí wípé n tó dé báwọn yẹn ò ní jẹ́ kí wọ́n rójú ráàyè oúnjẹ ìyẹn ni anabi sallallahu alayhi wa sallam hadisi ìgbà tẹ́ni yẹn ń sọ̀rọ̀ ó ní hadisi daif hadisi daif hadisi yẹn sahihu hadisi hadisi tó fẹsẹ̀ múlẹ̀ ni ara àwọn tó sọ pé hadisi fẹsẹ̀ múlẹ̀ nínú àwọn afa òní al-imam hakim ní saburi nínú mustadrak wọn bákan náà al-imam zahabi àwọn náà wá fakọ wọn bákan náà al-imam ibn sakan àwọn náà sọ pé hadisi hadisi tó fẹsẹ̀ múlẹ̀ ni hadisi yìí al tirimizi kí gbogbo àwọn eléyìí tó dé rahimahullah al tirimizi náà sọ pé hadisi hadisun hasan ni kí ni hadithu náà sọ anabi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n pa jaafar ọmọ abu talib tó jẹ́ ẹ̀gbọ́n fún aliyu ibn abi talib àáfàá ń sọ ní ọ̀rọ̀ yẹn bóyá kí n sáré mẹ́nu bọ̀ lọ́bẹ̀ yẹn náà pé ńgbà tí wọ́n pa abdullahi ibn rawaha anabi sallallahu alayhi wa sallam ní kàn kírun anabi ò sọ pé kàn kírun anabi sallallahu alayhi wa kò sọ pé kí wọ́n kírun sí i lára o ẹ má jẹ́ ká sọ ntánà bí o sọ ní istagfiru lahu istagfiru lahu lànà bí sọ ẹ bẹ̀ lọ́n kó forí jìn kò sọ pé kán kírun sí la la ẹnìkan tánà bí kírun sí la aleyhi salatu salam, nígbà tẹ́ni yẹn ò sí ń bẹ̀ ó ní anajashi alhabashi anajashi ọba Ethiopia òun ló kú tánàbí sallallahu alayhi wa sallam wá kírun síla ní Madina tó pé gbogbo àwọn sàbẹ̀ jáde ṣùgbọ́n kẹ́nìkan lo ojú ogun ànábì sallallahu alayhi wa sallam wá ń sọ fáwọn sàbẹ̀ ńlẹ̀ pé ẹ kírun síla ẹ kírun síla ìyẹn ò sí ẹ lọ ẹ sọ fẹ́ nìyẹn kó lọ tún ọ̀rọ̀ yẹn wò ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ o istagfiru lahu lànàbì ń sọ fún àwọn sọ̀hábà ní Madina ẹ bẹ̀ lọ́hùn kó foríjìn ẹ bẹ̀ lọ́hùn kó foríjìn ó yàtọ̀ sí sallu ala sahibikum tí anabi sallallahu alayhi wa sallam tó sọ nígbà tí anajashi tó kú nítorí pé kò sẹ́ni tí ó kírun fún ó gbé àárín àwọn èèyàn tó ṣe pé kèfèrí ni wọ́n ṣùgbọ́n òun tiẹ̀ mùmínì ni nígbà tó kú àwa mùmínì yòókù a máa kírun fún so gbogbo ẹni tó bá ti wà nírú condition bẹ́ẹ̀ tàwọn ká ibi tó wà kò súnmọ́ kó rẹ́ni kírun sí la o a wà kírun yẹn sí la gan ivan a kírun yẹn sí la tó kú ẹ̀ sí pẹ̀lú wa ṣùgbọ́n àwọn sọ̀hábì radiyallahu sahaba yìí radiyallahu anhu ibn rawaha zayd ibn haritha àti jaafar tó kú lójú ogun tí anabi ran wọn yẹn alayhi salatu wa salam wọn ò kírun sí wọn lára o ṣùgbọ́n àti jaafar hadithi ó ní lamma jaa na'ayu jaafarin hina kutila ńgbà tí ìròyìn ikú jaafar tó dé wá bá anabi alayhi wa sallam kọ́lá nàbíyù aleyhi salatu salam gbà tí wọ́n pa Jafar jíṣẹ́ ọlọ́run bá ti kà á ti ọlọ́run aláwọ̀ bá ń bẹ fún sọ pé isna'u li ali Ja'farin ta'aman ẹ̀dánù oúnjẹ èpè bùbù oúnjẹ fún ìdílé Ja'far ọ̀kọ́d àtàhùn amúrun yashugaluhum ọ̀kọ́d àtàhùn amúrun yashugaluhum torí pé àlámọ̀rí kan ti dé wá bá wọn kò ní jẹ́ kán ráàyè wọn ò ní ráàyè dáná o bá dáná wọn ò ní rẹnu jẹ o ìyẹn làwọn afáàfin sọ pé kódà tá a bá gbóúnjẹ lọ fún wọn nítorí wípé wọn ò ní rójú ráàyè oúnjẹ ká tún dúró sọ fún wọn pé ẹ oúnjẹ yẹn ká máa rọ wọn kí fi jẹ oúnjẹ tá a bá gbé lọ eléyìí ni ṣe ni wípé kí ara òkú máa dáná fẹ́ni tó wá ni pé àwa tá a mọ̀ wọ́n ká dáná eléyìí lànàbí pàṣẹ aleyhi salatu wasalam àṣẹ tànàbí pa sallallahu alayhi wa sallam ó ní isna'u li ali ja'farin ta'aman ẹ ṣe oúnjẹ pípé bu oúnjẹ fún àwọn ìdílé jáfàrò ọkọdà àtàhùn amúrun yẹsùgálùhùn àlámọ̀rí kan ti dé wá bá wọn kò ní jẹ́ kí wọ́n ráàyè oúnjẹ yìí oúnjẹ sísè o bèèlè pé wọ́n rẹ̀nu jẹ oúnjẹ náà hadith yìí akhrajahu abu dawud wa tirmidhi al-imam abu dawud àti al-imam tirmidhi wọ́n gba hadithi wa wa hassanahu al-imam tirmidhi àwọn hassana hadithi wọn ni hadithun hassanun ni وابن ماجه بيناني الإمام أبو عبد الله القزويني ابن ماجه رحمه الله نينو تيرا السنن أو أنا بوا بيناني الإمام الشافعي نينو الأم adáàrọ̀ kùtùnì alimam hakim ní saburi alimam abubakar albayhaki imam ahmed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn afa àti mẹ́nuba àwọn tó júwa níwèé pé hadith yìí hadith tó fẹsẹ̀ múlẹ̀ ni nínú àwọn afa kódà kìí ṣe sàábì kan ló gba hadith wa abdullahi ibn jaafar gba hadith wa tó jẹ́ ọmọ jaafar gangan ẹlòmíì náà tún gba hadith wa ó ní. Uh, Ah, hadithu asma'u bint umais bákan náà ọ̀rọ̀ yìí bí anabi sallallahu alayhi wa sallam ń pàṣẹ pé káwọn èèyàn so oúnjẹ lọ fún ìdílé jafar ó wà nù hadithu asma'u bint umais radiyallahu anha ẹ má jẹ́ àgbàgbé bint umais ó jẹ́ ìyàwó jafar kí jafar ó tó kú asma'u bint umais ará ilé jafar ni anabi sallallahu alayhi wa sallam sọ fún wọn pé kán dáná wá fún wa torí pé àwa ní nǹkan ṣe àwa lọ fọṣẹ́ àwa ló kúkú ńlé wa kò sọ wípé ẹni tí wá kí ni kẹ́dùn òkú ni kó tún gbẹ́nu wá jẹun nílé ibi tí àdébà tó ti bá wọn ìlà fi ń sọ pé ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ tako súnà súnà ni pé ẹ dáná wá fún wọn ẹ wá fún wọn ni kì í ṣe pé kí wọ́n dáná ni súnà eléyìí ni àkọ́kọ́ ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti ń sọ pé kí àwọn ará òkú dáná fáwọn èèyàn ẹ rí i pé aksu súnà ló ń sọ yẹn opposite sunna ló ń sọ yẹn sọ̀rọ̀ yẹn ò bá sunna mọ́ ó sunna eléyìí lákọ̀ọ́kọ́ ó wá kó sínú haram kínú haram tó kó sí Jarir ibn Abdullah al-Bajali sọ fún wa pé ara nìyáha ni niyaha sì rí haram niyaha ni ìgbaradálẹ̀ ìfàṣọyàmọ́ra ẹni lọ́rùn sọ̀sọ́kùsọ tó kù bá kú ara ẹ̀ ni kó káwọn ará ilé òkú máa dáná fún àwọn èèyàn ṣàlejò kan mú ọjọ́ pẹ́ kó jẹ́ wá jẹun jọba ìjọ kẹta ni ìjọ kejì ni ìjọ karùn-ún ni ìjọ keje ni gbogbo ẹ̀ pátá ara nìyáha ni haramu sì ni nìyáha mo ti ń sọ látẹ̀kàn mo sì ti jú wa níwèé Sheikhul Islam Zakariya Al-Ansari àwọn sọ pé haramu ni wọ́n ní ọ̀rọ̀ Jariri wọ́n ní wa huwa zahirun tába tí ń wo ọ̀rọ̀ Jariri ibn Abdullah al-Bajali yẹn àni pé kí ni haramu ni lóòótọ́ Sheikh uh, Ismail uh, Zakariya Al-Ansari wọ́n nassọ ala dhalik bákan náà tá a bá lọ wo bazlul majhudu majhudi as-Saharanfuri òun náà sọ pé ní wa huwa zahirun fi tahrim ọ̀rọ̀ Jarir ibn Abdullah al-Bajali yẹn pé àwọn sàbẹ̀ ń tàwọn ìmọ̀ kójọpọ̀ dáná jẹun nílé òkú ara nìyáhà ni wọ́n ní zahir tàbá tí ń wò báyìí ó ti kíláàsì pé à ń tó júwe ni pé ìṣesí yẹn haram ni ìyẹn la fi ń sọ pé gbogbo ń táwọn èèyàn ń sọ yẹn kò sí òdodo níbẹ̀ pàápàá ó takò súnà ànábì sallallahu alayhi wa sallam tó sọ wípé kí àwọn èèyàn dáná lọ fún ibi tí òkú ti kú ni ẹ dáná lọ fún àwọn èèyàn òkú ni o ìyẹn ni súnà ànábì o alayhi salatu salam kò sọ wípé kẹtún wálé wọn wá jẹun o ìkejì mukhalafatul ijma' wà bẹ́ẹ̀ ń táwọn sàábé pẹnu pọ̀ lórí ó ní pé kò lẹ́tọ̀ọ́ láti máa dẹ́nu jọ jẹun nílé àwọn olókù o bákan náà ìdẹ́nupọ̀ jẹun nílé olókù haramu ni torí pé ara níyàhà ni níyàhà síre haramu ni bákan náà gẹ́gẹ́ bí alimami ibn kudama bí wọ́n ṣe júwa ní ìwé lẹ́ẹ̀kan rahimahullah wọ́n ní ìṣesí yẹn gangan gangan gangan o ara tashabuh bil kufar ni ara ìṣesí tí àwọn kèfèrí ń ṣe tó súnmọ́ kára àwọn mùsùlùmí kan káwọn náà máa ṣe bíi tiwọn ò nìyẹn o ọ̀rọ̀ Ibn Kudama ni wípé fa amma sun'u ahlil mayyiti ta'aman linnas fa makruhun li'anna fihi ziyadatan ala musibatihim wa shuglan lahum ila shuglihim wa tashabbuhan bi sun'i ahlil jahiliya ọ̀rọ̀ Ibn Kudama ọ̀rọ̀ ẹni òní o abala ọ̀kọ̀ọ̀kọ́ ọ̀rọ̀ mi ni wípé ìṣesí haram ni ìṣesí bídà ni ìṣesí mukhalafa ijma ni ìyapa táwọn sábẹ́ pẹ̀nu pọ̀lé lórí ìṣesí yìí ara bi tó burú sí òun ni wípé ara tashabu bil ni ìkọ́ṣe sí ìmọ̀ ṣẹṣẹ sí àwọn kẹfìrí òun ló bọ́ sí ojúpọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin àbí márùn tí kìíní fi jẹ́ nǹkan tí kò lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn òun rèé o asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. alhamdulilah wa salatu wa salamu ala rasulillah. abala kejì ọ̀rọ̀ mi ni kí n wá mẹ́nuba àwọn ọ̀rọ̀ tí àáfàá mú wá láti fi fi lọ́lẹ̀ wípé ìmọ̀ kójọpọ̀ nílé olókù jẹun pé ara ẹ̀sìn ni àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó lẹ́ẹ̀ tó lẹ púpọ̀ ni ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ Saad ibn Ubadah tó sọ pé ìyàwó òun kú radiyallahu anha lódodo bó ṣe rí nìyẹn sì wá bá nàbí sallallahu alayhi wa sallam bó ṣe rí náà nìyẹn tànàbí sọ pé kó ṣe sọ́dákọ̀ fún òbí ìyá rẹ̀ tó kú ó sì bí ànábì alayhi salatu wasalam lóòótọ́ bá ṣe sọ́ọ̀n náà ló ṣe rí ṣùgbọ́n eléyìí kò júwe pé ẹ lọ dáná àbí ṣiṣẹ́ dákọ̀ fún ìyá rẹ̀ ṣètùmọ̀ ẹni pé ẹ lọ dáná ní òkú ni tó bá wá túmọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Jarir ibn Abdullah al-Bajali yẹn wípé àwa sàbí ànábì kunna nara al-ijtima'a ila ahli al-mayyiti wa sana'ata at-ta'ami min an-niyaha ọ̀rọ̀ táǹkà láti gbáyé àtọ̀rọ̀ Umar yẹn àti àwọn sàhábà àti tàbíùn yòókù táǹkà yẹn ojú wa ní wípé kò sí eléyìí nínú ẹ̀ kò sí inú ojúpọ̀nà sọ́dákọ̀ tá a lè ṣe kò sí inú ẹ̀ eléyìí kò sí inú ẹ̀ kí ló dé àti rẹ́ẹ̀rì tójú wa níwèé wípé kò sí nínú ẹ̀ torí pé ijma sọ̀hábà ẹ̀rí ni bal gẹ́gẹ́ bí ìmáàmù Sindi ṣe sọ pé ọ̀rọ̀ yìí lè jẹ́ takiriru nabi aleyhi salatu salam ọ̀rọ̀ ahum fàákọ̀rọ̀hum aleyhi anabi sallallahu alayhi wa sallam rí àwọn sàbí pé àwọn èèyàn lọ kójú dẹnujọ jẹun nílé olóko o ó sì fi wọn lẹ̀ bẹ́ẹ̀ ara sunna takririya ni ó ní Jarir ibn Abdullah al-Bajali ń sọ fún wa yẹn ó ní Umar radiyallahu anhum sọ fún wa yẹn kò lè jẹ́ pé sunna ni ká má ṣe fà nàbì sallallahu alayhi wa sallam ṣé wọ́n ṣe jòkújòkú jọ́ kẹta jọ́ keje jọ́ kẹsàn-án jọ́ kẹwàá ọdún kan ogójì ọdún fànàbì ni aleyhi salatu wọn ò jòkújòkú fànàbì sallallahu alayhi wa sallam wọn ò ṣe jòkújòkú fún Abubakar ní Siddiq ò jòkú fún Umar radiyallahu anhu wọn ò jókòó fún Uthman bin Affan àwọn èèyàn yìí àwọn olùtẹ̀lé wọn fẹ́ràn wọn tọkàntọkàn àwọn sàbẹ̀ fẹ́ràn ànábì púpọ̀ jù radiyallahu anhu sallallahu alayhi wa alihi wa sallam débi wípé tó bá ṣe pé law fihi khairan la sabakuna ilayhi tó bá ṣe pé dáadáa wà ń bẹ̀ ni àwọn sàbẹ̀ ó ṣe fún ànábì alayhi salatu wa salam wọ́n ṣe fún Abubakar ni Siddiq wọ́n ṣe fún Umar wọ́n ṣe fún Uthman àwọ̀ àgbúrò ẹ̀ títí títí títí èyí tó tún ní ká máa ṣe ga àwọn èèyàn pàtì ìyẹn ni ìkan nínú àwọn ọmọ tí Abubakar ní bí radiyallahu anhu Abdullahi ibn Abubakar ní Siddiq ó ní ṣe sí i ó ń la dúró lé lórí o ìṣesí wípé ká ṣe oúnjẹ fún àwọn èèyàn tó kúkú ń lé wọn radiyallahu anhu ó ní famazalet asunatu fina ìṣóúnjẹ fún àwọn ọmọlókù àwọn ìyàwó opó sísọ oúnjẹ fún yẹn la mazalet sunnatu fina eléyìí ó kọ́ntínú láti máa jẹ́ sunna láàrin wa o radiyallahu anhum hatta tarakaha man tarakaha títí tó fi wá di táwọn èèyàn pàtì sunna ni wípé ká máa sóúnjẹ fún àwọn ilé olókù ṣùgbọ́n hátà tàrọ́kàhá man tàrọ́kàhá. súnà nìyẹn o níta ń ṣe nìyẹn o tó kú bá kú ká sóúnjẹ ká lọ gbé fún wọn orí ìyẹn la wà ìyẹn náà jẹ́ rírì ibn abdullahi al-bajali sọ fún wa ó ní umar sọ fún wa ó ní abdullahi ọmọ abubakar ní siddiq sọ fún wa ó abulbakhtari sọ fún wa ó qais ibn hazim sọ fún wa ó umar ibn abdulaziz sọ fún wa ó làwọn àfáà ń sọ nígbà tó yẹ àwọn èèyàn pàtì so lóde òní ń sìn àwọn èèyàn tiẹ̀ wàá rí bí ìpè súnà ibi làáfà kan sọ pé nǹkan tí a lè lórí àwọn kàṣẹríà wọn lọ misra nítorí pé ṣe sí yẹn gbajúmọ̀ ní misra èmi ò lọ sí azharu ṣùgbọ́n mo lọ misra bíi ẹ̀mẹ̀rin ìlọ mi àkọ́kọ́ odidi oṣù kan gbáko mo lò ní misra mo lọ kéwú lọ́dọ̀ àwọn afáǹbẹ̀ ni ìlọ ẹ̀kejì oṣù di oṣù kan ni ìlọ ẹ̀kẹta oṣù kan ni ìlọ ẹ̀kẹrin oṣù méjì ni mo so mo mọ nǹkan tí mo ń sọ ìṣesí yẹn ní Misra ó súnmọ́ kó máa kọ tí àbẹ́ ẹ̀ náà wá nǹkan sọ náà ló gbé wálé yẹn kò sí ń bẹ nǹkan sàbí ara ni òkú jíjẹ ara ni haramu bil kọlọ́n kó jọ kó ṣàánú wa so ọ̀rọ̀ sáàdù yẹn tánàbí sọlá sansan yẹn lọ ṣe sọdákọ̀ fún ìyá rẹ̀ ẹ̀yọ́ kó ń ìjòkújòkú yẹn ò sí lára ẹ̀ tó bá wà ń ni wọ́n ó ṣe àwọn sàbí ó máa ṣe rọ̀díyọ́lọ́ ọ̀nà tó bá wà ń ni òun lànà bí ó sọ pé kí Saad ibn Ubada kó lọ ṣe nítorí pé ibi táwọn èèyàn ti ń jẹun ó mu omi ibi táwọn ti ń jẹun ó mu omi so nítorí náà kò sí lára súnà ẹ mọ́ gbèsè ànábì kọ àwọn sàbí kọ radiyallahu anhum wọ́n tún ní pé hadithu Jafar tanabi sallallahu alayhi wa sallam pàṣẹ wípé kí wọ́n lọ ṣe oúnjẹ fún ali Jafar isna'u li ali Jafar ta'aman wọ́n ní hadith yẹn ò fẹsẹ̀ mú bẹ́ẹ̀ wọ́n kàn sọ tàrọ̀jùlá ni hadith yẹn hadith tó fẹsẹ̀ múlẹ̀ ni alimami ibn sakan ọmọ wa hadith yẹn hadith tó fẹsẹ̀ múlẹ̀ ni bẹ́ẹ̀ náà ni before gbogbo wọn alimamu tirimizi àwọn hassana hadisi so kò sí wájú láti sọ pé hadisi yìí da'if ni hadisi tó fẹsẹ̀ múlẹ̀ ni bákan náà wọ́n ní ibn kudama sọ̀rọ̀ ijma wípé kò sí ijma nínú ọ̀rọ̀ ibn kudama ọ̀rọ̀ ibn kudama la sọ yìí ibn kudama sọ pé kò lẹ́tọ̀ọ́ láti máa sọ wípé káwọn ará ilé òkú kí wọ́n tún dáná oúnjẹ lẹ́yìn ìgbà tí òkú kú fún wọn yóò máa lé wọn kún nínú àmùsíbà àti ṣúgùl wọn eléyìí ò lẹ́tọ̀ ó wá mú ọ̀rọ̀ Umar ibn al-Khattab wa àti Jarir ibn Abdullah bẹ́ẹ̀ ṣé wọn àwọn yẹn máa ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn yẹn máa ń ṣe pé ìyẹn gangan ní níyàhà so ara níyàhà ni kójọpọ̀ jẹun Ibn Qudama sọ ó wá ní ṣùgbọ́n o tó bá ṣe pé a rí bóyá ẹbí àbí ara kan wá rìnrìn àjò wá wọ́n dìdí sọ ni rahimahullah wọ́n ní min min al-amakin al-ba'ida láti àbí tó jìnnà ni wọ́n ti wá irú àwọn eléyìí wọ́n wá dèlù kò sẹ́yìn kò síbi tí wọ́n gbé wọ́n mọ̀ gbénu ilé ibi tí wọ́n ti wá kí ni kí ẹ̀dùn náà ní ibẹ̀ náà wọ́n gbé àwọn ará ibẹ̀ náà ní ó bá wọn oúnjẹ ìyẹn làwọn sọ wípé àáfàá tó ṣe al-Fathu Rabbani wọ́n sọ pé ṣùgbọ́n tó bá níbò mi àwọn aráàlú gan-an lè ṣe ìṣesí ìgbàlejò ẹni yẹn kó mọ́ bàa tún di nǹkan sí ọrùn àwọn ẹni tí ó kú kú fún wọ́n tún sọ̀rọ̀ pé mọ̀kúrú ni pé ìtumọ̀ mọ̀kúrú ni pé èmi ń tèmi mi láìkẹ́ sọ ẹni tó bá láìkẹ́ kó ṣe àti ṣàlàyé fún wa mọ̀kúrú fi urfi salaf al-aslu fihi an yakuna al-amru haraman bí n tán bá lò fún haramu ni amẹ́rì ẹ̀ wà nínú Qur'an ìṣesí àwọn sálàfù náà pọ̀ bákan náà ni yáa hà tán fi kíní yẹn tì sí ni yáa hà rí haramu ni kódà gbọ́n sọ pé kàráhà ni tán lo mọ̀kúrú mọ̀kúrú ìyẹn tí wọ́n mì ń bẹ̀ yẹn ni pé nǹkan tí ẹ̀sìn kọ̀ tó jẹ́ haramu la gbọ́dọ̀ gbọ́yé lọ pẹ̀lú dalilu kọ̀rínà pé wọ́n fi ti sí ara àníyáhà níyáhà sí gbogbo alàgbà ó pé haramu ni. nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n sọ ni aṣọ àwòlùwàlídé ṣá ń pè lóríṣiríṣi ó kọ gbogbo àwọn nǹkan ìkọ́mọ̀n ní ilẹ̀ Egypt tí wọ́n ti ké súnmọ́ pé ibẹ̀ náà ni wọ́n ti kó gbogbo àwọn nǹkan yìí wá a rí i pé gbogbo ọ̀rọ̀ àwọn sàábé àtàwọn tàbí ó ń ta sọ yìí ó ti gba gbogbo orú ọ̀rọ̀ tá ń sọ àṣàwòlò àlìdé yìí ti gbà dànù ó kọ yẹn gan muhdasa ni kálímà yìí gbólóhùn yìí gan wọn àdádálẹ̀ wọn dìídì dálẹ̀ ni ṣé wàá nu súnà ànábì ni sọlọ́sọ ṣé wàá nu súnà ànábì kò sí nu súnà ànábì àlẹ́sà nǹkan kan wà ọ̀ ṣùgbọ́n bóyá kí n sọ yẹn dìgbà míì nǹkan kan wà tíyàwó Aisha máa ń ṣe ìyẹn wà nínú súnà radiyallahu anha tó bá kú nínú ilé wọn tí gbogbo àwọn tó wá kíni kẹ́dùn tán bá ti lọ tán ìyàwó Aisha wà ní kí wọ́n dáná oúnjẹ àwọn tó wà nulẹ̀ wà jẹun àwọn gangan wà make sure pé gbogbo àwọn ará nulẹ̀ ló jẹun ìyàwó Aisha máa ń ṣe bẹ́ẹ̀ but kò ṣe fún àwọn ará àta àwọn ará nulẹ̀ ìyàwó Aisha máa ń ṣe bẹ́ẹ̀ yín náà jẹun tó bá ti ta ará àta bá ti lọ tán gbogbo àwọn àkọ́rí jiran gbogbo wọn tán ti lọ tán ìyàwó Aisha wà sọ pé ká ṣe oúnjẹ nulẹ̀ radiyallahu anha hadith ilé wa nusayl Bukhari ó yàtọ̀ sí aṣa olùwàlídẹ́yìn tí wọ́n ń sọ gbogbo àwọn kan yìí nǹkan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú nínú ẹ̀sìn bẹ́ẹ̀ náà wọ́n sọ wípé ẹ̀sìn ò sọ wípé ibìkan nìkan ti ṣàdúrà ibìkan nìkan ti má ṣàdúrà type ẹ̀sìn ò sọ pé ibìkan nìkan ti ṣàdúrà ibìkan nìkan ti má ṣàdúrà ṣàwárí ìjọ kan táwọn Abubakar ní Siddiq radiyallahu anhum wa ardahum tí wọ́n kó jọ pọ̀ tán láwọn ń ṣàdúrà fánábì pánábì ti kú ni àbárí Umar tó dádúró alẹ́ tó pín Quran ní ẹsẹsẹ péèjì kọ̀ọ̀kan ojú ewé kan méjì tán jọ ń pín lára wọn láàrin ara wọn ni masjid anabi pé àwọn fẹ́ ṣàdúrà fún Abubakar ni àbárí tán ṣe fún Usman ni pé wọn ò ṣéun náà lẹ̀ rí i pé káwa náà ò máa ṣe kún haisu kif haisu wọkọ̀ falcon ibi tán dúró sí náà ni káwa náà ò dúró sí ní tí wọn ò ṣéun má ṣe torí pé ìjọsìn ni tó bá ṣe pé nǹkan kankan tẹ̀sìn fẹ́ ni wọ́n ti ṣe bí wọn ò ṣe ìwọ náà má ṣe lábala ìjọsìn tí àwọn sàábé ò bá ti jọ́sìn fọlọ́run kò lè jẹ́sìn kò lè jẹ́sìn ìbàdá àtúndẹ̀ ní gbogbo àwọn àbúwàbù yìí so nítorí náà dùá aslu ìbàdà ni so nígbà tí wọn ò ṣe báwọn wọn ò gbọ́ yé lọ báwọn ìwọ náà má gbọ́ yé lọ bẹ́ẹ̀ kó má bàa sọnù so ẹ jẹ́ ká dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ wa kọ́lọ́n kó yà wáyà iṣu. kuyawa yayi sono هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته